láìpẹ́ ní fídíò kan gbàgbóró kan mi ọ̀bẹ yẹn rí àwọn ọmọbìnrin kan tó ń gbó gbó gbó gbó. ẹ lábẹ́kúta lábẹ́kúta bàbá ibi táyé délé ní sà hmm. pẹ̀lú ìrírí yín gẹ́gẹ́ bí oní oní oní oníṣègùn ìbílẹ̀ tó dá tó dáadáa hmm. ṣé lè ṣó ṣeé ṣe. ní agbára tọlọ́run. kán lóyún kó sì bẹ̀rẹ̀ sí gbó bí ajá. bí àìmọye ẹ ló pọ ọ̀pọ̀lọpọ̀ láti rí tó jẹ́ wípé orí síìtì làwọn ọmọ mi lọ ń ṣe kinní yẹn fún fún ọmọge tí wọ́n fẹ́ gbé sórí torí ẹ̀ kò ní gbẹ́nì kankan jọ́nà àfi èèyàn èèyàn tó mọ̀ pé òun fẹ́ lò kọ́kàn ìjókòó síbẹ̀ tó lè jẹ́ pé ẹni akẹ́bẹ̀rẹ̀ kì í ṣe nǹkan oṣù kò dẹ̀ ní dúró kéde ẹsẹ pé ẹni yẹn bóyá ní hormonal imbalance torí pé àwọn àìsàn kẹwàá táwọn ní hormonal imbalance ó máa lọ sí hormonal profile yẹn gẹ́ẹ̀ náà àná ya tí ẹ̀ kọ́kọ́ lọ sí hormonal profile yẹn náà ipe ká mọ̀ bọ́yá hormones yẹ òun lọ́ ha high tó bá high obìnrin mìíràn ó lè máa ṣe nǹkan oṣù fún odidi oṣù mẹ́ta tí ò ní dúró ìyẹn kọ́ o ẹni yẹn kò ní rí bẹ́ẹ̀ kìí dẹ̀ ṣe pé ẹni yẹn padà wá ní infection kan bóyá sapphic infection òun kọ́ o kìí ṣe pé bóyá pé ọ wá lọ ní miscarriage pẹ́ẹ́pẹ́ sẹ́yìn o ìyẹn kọ́ o eléyìí yóò kẹ̀bẹ̀ sí ní ṣe nǹkan oṣù nígbà tí yẹn bá ṣe nǹkan oṣù fún odidi oṣù mẹ́sàn-án àwa ti wá gbẹ àwa ti wá funfun at the end of the day a padà rí wípé àwọn ará àbí ti lò ó. àwọn ará wo. ẹ ṣáàjà tó àwọn tó ń wá nǹkan ọ̀la àwọn ẹgbẹ́ wọn náà tí wọ́n jọ ń ṣe eré náà ni tó kọ́ náà kó máa sọ gbogbo wa. a jẹ́ pé ìtọ́ máa ń lọ́wọ́. so irú yẹn tàbá á dẹ̀ padà gbìyànjú fún un torí pé òun gan ó lè má déètì ẹyọ nìkan hmm. problem nìyẹn o ó lè jẹ́ bí àwọn méjì mẹ́ta ló ń gorí òun gẹ́gẹ́ tó lè jẹ́ pé gbogbo wọn náà lọ́mọ yìí pé iṣẹ́ tí wọ́n ń ṣe yìí iṣẹ́ tí ó ní ní ṣe pẹ̀lú kí wọ́n ṣáájò òun ni kò wá ní mọ pàtó nínú wọn àwọn aláṣẹ máa ṣègbìyànjú pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn àwọn bàbá gbogbo wa á ṣàpadà rí wípé kìíní yẹn ń kọ́ ọlọ́run sí ìyanu irú ẹni yẹn náà yóò padà rí tu sílẹ̀ ẹni tó ń gbòyì. bẹ́ẹ̀ ni yóò yà ọ́ máa rí tu sílẹ̀ gbogbo àwọn yẹn kìí ṣe eh, nǹkan tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kìí ṣe pé bóyá pé ajá lóge jẹ́ o òun kọ́ o tajá ọ̀tọ̀ o pé wọ́n lò ó yẹn ọ̀tọ̀ ni o torí wípé a máa ṣe ọkùnrin náà o tó bá jẹ́ pé ọkùnrin náà ló lọ ṣàtọwọ́fà tó bá jẹ́ pé orí rẹ̀ lọ́lọ́ eré sí àti rírú ẹ̀ náà tó jẹ́ pé ọkùnrin náà ń gbó bíi ajá so gbogbo àwọn nǹkan wọ̀n yẹn ẹ̀mí èṣù iṣẹ́ èṣù àwọn àlùjọ̀nú burúkú òun ni tí ọba ti wọ̀ ọ́ lára bẹ́yẹn tí yẹn pọ̀ sí lára tó fi bá àṣùn tó dà sí lára bẹ́yẹn n ò bí dá wà láyọ̀ máa gbòdì bẹ́ẹ̀ ni lẹ́yìn kí wọ́n lé ẹ̀mí yẹn jáde ẹ wo ẹjẹ àgbàgbé ẹ tó kéré fún ọ ṣẹṣẹ. ẹ̀mí kan ni. ẹ̀mí kan ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kó lè jáde àlùjọ ló nìyí wàláì. bàbá bó ṣe á rí ìsà kí lè fẹ́ sọ fóbi kí lè fẹ́ sọ fáwọn ọmọge báyìí ṣe dà lẹ́nìí. gbogbo wọn náà ń rí bó ṣe ń lọ ṣe àwọn ọmọ wa kọ́lọ̀ máa bá wa sọ wọn àkọ́kọ́ náà ọ̀pọ̀ nǹkan wọ̀nyí ó wà lọ́wọ́ àwọn òbí nǹkan tá a bá lè ọmọ tá a bá lè bí ta mọ̀ pé a lè tọ́ òun ni kí ẹja gbìyànjú ẹ̀ torí bí kọ́ńtìrì ṣe rí àti pé ṣe mọ̀ pé a lè satisfy àwọn ọmọ wọ̀nyí torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n fẹ́ mingle wọ́n fẹ́ belong wọn ò ní dúró níwọ̀nba jẹ́gẹ́dẹ́ báwo ló ń bí mi ṣe mọ nínú ilé wọ́n á máa wo àwọn akẹgbẹ́ wọn from there àwọn náà fẹ́ sọ pé mo fẹ́ relé mo fẹ́ relé tó nǹkan díẹ̀ kò kì í tó wọn nǹkan bó fẹ́ wá sọ pé táwọn òbí ni pé òbí tó rán ọmọ ẹ̀ lọ sí yunifásitì ọmọ yẹn ò máa fún lówó oúnjẹ ọ sẹ́ndì kìíní ọkàn yín sẹ́ndì owó skul péré ẹ dákun sí òní jẹun sí òní mu sí òní lóògùn sí òní ra páàdì sí òní ra pàǹtì sí òní rí faṣọ sára bó ti ẹ̀ jẹ́ díẹ̀ díẹ̀ ó yẹ káwọn òbí yẹn tó ọmọ yẹn tẹ́ńsọ̀n á dínkù ọmọ tó ní lọ́wọ́ wa tó jẹ́ lójú kòkòrò wọ́n pọ̀ ojú kòkòrò àìnítẹ́lọ́rùn ò tí ì dé ibì kan ẹ̀mí rẹ̀ ti ga ǹjẹ́ mọ̀ pé ọmọ mi lóbìnrin tẹ bá fún ní kọ́kọ́rọ́ mọ́tò seven million ọ̀rẹ́dì láti gbà tí a lè máa gùn kiri tí ẹ lọ o ti ní mísẹ́ yìí lọ́wọ́ pé níṣẹ́ o o ti níṣẹ́ o. báwo ni mi dé mi. ìsàdùkọ́ wo pé ẹ ṣe sà ẹ dàpọ̀ owó yẹn ẹ fún mi kí n tiẹ̀ lọ fi bẹ̀rẹ̀ bísínẹ́sì irọ́ ni o. so ọmọ skul tó sì wà ní bóyá year one bóyá year two tóun náà ti ń lo tó ti ń lé iphone thirteen sẹ́mọ̀ pé kò yí sí náà nígbà tí ó ṣe pé ó níṣẹ́ kan lọ́wọ́ tí ó ṣe pé ó bí rẹ̀ òbí rẹ̀ dẹ̀ lówó níbi tá a fọ́n ta tí a ti jáde nǹkan mìíràn lè jáde bẹ̀ bẹ́ẹ̀ ni. bó ṣe wá bó ṣe wá bó ṣe wá rí báyìí lẹ́ni tí ọkùnrin ṣọ ọkùnrin ṣọbìnrin obìnrin ṣọkùnrin. ayé tá a tún já sí ni mi tá a bá ti já sí bẹ́ẹ̀ náà ni a ṣe máa lò ó èèyàn ló máa sọ̀rọ̀ ẹ̀ kò sígbà tí ayé ò kì í gbé nǹkan tuntun wá hmm. ní dáadáa àti ní búburú níjọ́ tí ọlọ́run ti dáyé torí pé nígbà tí wọ́n ní eh, Adam ó bímọ méjì àbí wọ́n wá lọ́kẹ́ pa ọ̀kan àbí nínú ìtàn ṣé wọ́n yí pé níjọ́ tí ayé ti wà ní kápá yẹn òun ló ti ló ti kọ́ ló ti kọ́kọ́ wà ìwà burúkú nìyẹn àbí bẹ́ẹ̀ náà ìwà dáadáa náà bẹ́ẹ̀ náà lòun náà ṣe wà tí ogun ìgbà ọmọ máa gbé nǹkan tuntun wá èèyàn ní abọ́mọ ẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run pé calm down ayé ò rí báyẹn fanity upon fanity gbogbo ẹ̀ náà irọ́ náà ni. bàbá kátó lọ bí ayé lórí ọ̀rọ̀ ọmọ tí ó ń gbóbi ajá náà ni o ní kété tí wàhálà ẹ̀ ṣẹlẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ògùn tẹ̀wọ́n jáde wọ́n ní wọ́n gbọ́mọ ẹ̀ wá ọ àmọ́ ti gbé lọ sí hospital irú ìṣẹ̀lẹ̀ iṣẹ́ hospital ni wọ́n ń lọ lọ́yẹ̀ kan lọ ni abolẹ̀ kan darí sí gan. wọ́n correct because eh, kò sí nǹkan tí wọ́n ti fi lè mọ̀ wípé kìí ṣe wípé ajá ló bù jẹ torí ẹni tó ń gbó tí ó lè sọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan tí á fi mọ̀ náà ni wípé bóyá ẹnìkan jálẹ̀ bóyá nǹkan tí wọ́n wí fún wọn so the right thing fáwọn náà ni pé kí wọ́n kọ́ gbé lọ sọ́sọ́ gbogbo àwọn bá gbé débẹ̀ tí wọ́n ṣe tẹ́sì tí wọ́n wo gbogbo àwọn tẹ́sì tí wọ́n máa ń wò tí ó jẹ́ pé true ajá ni ó fi wá bẹ́ẹ̀ tí wọ́n rí kún òrí ń bẹ̀ làwọn náà máa wò pé ah irú àrùn wo tún wá lélẹ̀ from there ni wọ́n á fi mọ̀ wípé ó yẹ kí ìwọ́n ti ọwọ́ ilé bọ̀. ẹ bàbá ṣé ajá lè gé yẹn jẹ kí yẹn máa gbó ni. bẹ́ẹ̀ni tájá bá gé yẹn jẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn ajá kẹwàá tí wọn bá bí tí wọn bá fún lábẹ́rẹ́ àgàgà àwọn ajá òyìnbó wọn wọ̀nyẹn tó bá wọn dẹ máa gbó. tó bá gé yẹn jẹ yóò bẹ̀rẹ̀ sí gbó. Ọlọ́run ọba mi lọ. iṣẹ́ ayé yẹn ni àbí ordinary àbí normal. ordinary ọ̀nà normal ni normal yóò máa gbó gidi bẹ́ẹ̀ ni yẹn náà ṣe ń gbó. Ah! àbájá ló bùn jẹ ìgbéyàgá ló bùn jẹ yọ ọmọ tí ń gbọ́ yẹn. yìí yòówù tó lè jẹ́ ṣùgbọ́n àtẹ̀lé àtẹ̀lé ìtọ́ pé kì í ṣajá ló bùn jẹ láwọn àgbà táwọn àdáyé tí ì ṣe márùn. tó jẹ́ spiritual bẹ́ẹ̀ ni ń fùgẹ́ àwọn kan wà tó jẹ́ pé tí wọ́n wárápá gbígbóni á dẹ̀ máa gbó. wárápá bẹ́ẹ̀ ni ẹ wo ẹjẹ́ àgbàgbẹ́ lóríṣiríṣi ohun ẹgbẹ́ ojú ti rí kì í ara ọmọ náà ó gbá ní nǹkan ni níbi iṣẹ́ ìròyìn tí wárápá bá gbé ẹ̀jẹ̀ ló ń pọ̀ irú irú yẹn ṣé ó lè ṣé ó lè rí ìwòsàn ṣá tó lóun ti gbìyànjú kó lè mọ tí mo sọ ẹ̀gbọ́n ó ní ẹ̀gbọ́n tọ́lọ́ bá pé òun fẹ́ máa lọ. ṣé kí wọn tó gba ní nǹkan kò kó wárápá. kò ní wárápá hmm. fóònù lásán ló jí eh. wọn nà ní nǹkan ni. Eh, ṣe rí mo sọ fún yín pé áfíríkà la wà nothing is impossible i've said it earlier pé kẹ̀kẹ́ wà yóò possible mi tiẹ̀ tí ì fẹ́ rí kódà ẹ ẹ ẹ ẹ má jẹ irun sọ̀rọ̀ púpọ̀ so kò sí nǹkan tí ò possible. lára àwọn tí wọ́n ti wò wá níbí lónìí òun náà ni ọ̀gbẹ́ni mòńbọ̀ ó ní òun fẹ́ ra therapy machine. ọwà bẹ́ẹ̀ni. tí iléeṣẹ́ ìgbélé ló lè tà fún àbí. léyìí yòówù tó bá ó, wà bẹ́ẹ̀. tí ẹ bá ń gbọ́ wa ẹni tí ó fi ìbéèrè ránṣẹ́ òun náà ni bàbá ti sọ yẹn wọ́n ní therapy machine téèyàn fi máa ṣàyẹ̀wò ara ẹ̀ nínú ilé ó wà ẹ tiẹ̀ yé tiẹ̀ bàbá ẹ tiẹ̀ sọ díẹ̀ fún wa kílámà ẹ sọ fún ẹ sọ díẹ̀ fún wa yìí. ẹ ó wà lóríṣiríṣi ọ̀tọ̀lẹ̀ yìí tó ń máa ọ̀tọ̀lẹ̀ yìí tó ń ṣe tó máa ṣàjà ara wa ọ̀tọ̀lẹ̀ yìí tó jẹ́ body eh, anatomy tó máa wo àwọn system inú ara awo kí ló ṣẹlẹ̀ sí ẹ lójú kí ló sí ẹ léyín kí ló sí ẹ lọ́wọ́ kí ló sí ẹ ní wà pa ṣé pancreas ẹ wà pa ṣé intestine ẹ ṣó wà pa ṣé prostate ẹ ṣó wà pa ṣé sáfíkì wà gbogbo àwọn vagina then urinary tract ẹ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ then nínú iṣan àwọn festus ẹ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ìyẹn body analyzer ó máa analyze àwọn kìíní tó bá fẹ́ rà kí wọ́n kàn sí wa ó wà so there are lots of ẹ eh, then èyí tó máa charge èyí tí á jẹ́ kí ẹsẹ̀ kó so gbogbo ẹ̀ kó wọ́n bá ti bá wa sọ̀rọ̀ we will respond to them. sọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ ẹ̀yàn tí ẹ̀ ń wá káàkiri àgbáyé kò ní jù báyìí lọ láti tẹlifíṣàn alóore fún àwọn ọmọ yorùbá adéròmú kazeem lórúkọ tèmi ọmọọba ní sàárẹ̀ olú ṣùgbọ́n kí a tó káàdì ètò ilẹ̀ bàbá ẹ dárúkọ nọ́mbà yín ẹ dárúkọ ibi tí ọ́fíìsì yín wà. oh eight one eighty seven twenty two seven one one six lẹ́ẹ̀kan sí oh eight one seventy two oh eight one eighty seven twenty two seven one one six ó ti wà lórí ó ti wà ní orí agbọ̀n wa ń bẹ̀. ẹ̀kọ́rọ̀ junction ní abúlé ẹ̀gbá ní ìlú èkó oh eight one eighty seven twenty two seven one one six. ẹ ṣàlùkẹ́ a máa tún mú ọ wá láìpẹ́ ó dàbọ̀.